Le groupe Bio l'immobilier en toute sécurité, vous présente les aventures de Dadondo. Oh, mais tu l'as mis en ici. Mais hein, là, si tu tombes dans le mur, tu vas Et donc, il y a un peu de ne, cette fois-ci, mi jale mi nu dɔ xɔme lokpo na mi de lɛ to qu'est-ce que je veux dire par là Non mi o si de ya si mi tɔn bon ma no do ho me na mi de fi no se mi mi na sugbon mi na se tuta re ni to yi do ete yen po asi epo ma no do awe na mi de ndo mi do ne ton bo yin sofa bon le kogo e pin mo 500 no se wa na se webe asi na ma klo mi blo akwe no he lu ka we mo ma nyun epo be mi nyun ro yen po asi je po ma te la deji mi no mo e e e sadi e jokwe do material logic kaka kaka kaka e gbe ipe do mi rin kek achene go akogbe we jayi ben mu matela ne jikpo si eko ton en ton lokpo bon mo hon ton ti lokpo hon ton lo ah, ah, do mno ah anansu pourquoi tu es comme ça bon ah bon là un problème tiene et nami 200000 000 200 000 de nami ma wa wegbe akolo mo on obligé na bay ravitaillement de le do wegbe on chokoto chokoto asie ton de les ton do to fun dai on chokoto de ne ma ko mo do mo ko gbo en chokoto re on do do ene on obligé on matela lo devo bɔ kpan ŋgɔ serviette de bo do serviette lɔ blanc wɛ da yi bɔ de o lɛ zu noa bon ba yi ma de de dze do asi ma ka awegbe gan lɔ mɛ je suis obligé de lɛ kɔ awegbe keŋ nze matela deɛ tɔn atsi matela lɔ mɛ eto nkplo ya etɔn kpo ye gbɛna ati pɔpɛtɛ ma nyui je ne savais pas bon de tɔn bon matela yɛ de bo do filɛ bon ba yi de do hã tse bon aho ta lɛ parce que nyɔrɔ ne do lɛ kɔgɔ o sunamɔ yɔ iya changement dans notre vie asi dze lɛ kɔgɔ moko meti ehun e o se parfum wa bolo ah, papa ya shine ma e do ya shine ma parce que o mo ko dia rido e do ete papa tu as tout changé non j'ai changé et donc j'espère que tu n'as pas changé le matelas non matelas ouais ne titan ouais changé bon gozé donc on tobo fio asie daku mais on est tout daku dade daku fini ete ouais hier ton wa hier ton e, e, e, de wa lo <laughs> eh eh on kun lo po gagne me ko je nzesi bo na kondeji e do na hier ton lo mama eh dɔnna papa kan bia dɔ fitɛ wɛ se materia lɔ to agbɛkuɛ materia lɔ mɛ te kaka to jalɛ gɔdaku n'adza kɔsi tɛ tsi yɛ tɔnɔ ee ee ee wafi fitɛ wɛ aze materia tɔ materia ho tɛ kawa ya nɔ mu kɔ de fo bɔn se materia deɛ tɔn bɔn kalo zi bo fiɔ eya lɔ sɔsɔ daku na ma trɔn fún ɛ bɔ lɛkɔdza emi awo lɛ adi dɔ yɛ dɛ ema yɛ dɔ sise bɔn edi dɔ mi na ma materia yɛ o gbɔndi tso emli yɔ sɛnsɛn nɔ ah dɔn kolɔ di yɛ da yi n ba yi kɛrɛkɛrɛ noete onyo de mi dakudo ye odoami bo kan fa bo doami do ni do na do ko egbe me jawe ni do gbe gan pa bel me ke si asakra wa na do ko bo kan le te po no jade si agan pa do ton le bel me ze ge bo dren ro e vie ni e no ge gbe po te jawe <laughs> na so abagbo to pa ka bo go ko emu mo mu jo we to keun na to le ko mba bel me po e po ase echo no to e wa le blanu chi e wa le do nyuro avo ko de jo bo so to san mi lo ya be abo abe to combo lele me pomi ni don gbe kan je jidi ko lo na be ni be gana ya nje ile ti odo o ero papa ndo menu edo ho ero papa po godo bo ndo ti o ti o manga do me edo ho ero yin e jale ase mi ni joko edi edo ehe o mi a do manage kaka bo era bo do aponte <laughs> e mo yẹn tún gbọ lẹ́bù gbọ ojú rẹ ẹnì ó tó mìíràn tún mi mọ̀ ó dé ní ìdọ̀ mi tó pọ̀ mi ò rọ̀ mi ò rọ̀ mi tó àsùnmìtàn lẹ́bù ọ̀dọ̀ fún mi ò bẹ́ẹ̀ kọ́ ẹ̀rẹ́sẹ̀ tó tó mmɛmɛrin ne mia to bɛ mie mia to se mi maa bɛ bi ɛjɛ ne yie <laughs> mi ne ɛnɛ merci beaucoup à vous que Dieu vous bénisse <laughs> agbo ego ego to fún ẹ náà yìí